ìwòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká ti ẹ̀tì ẹ̀kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín mo mọ̀ pọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí <laughs> àwọ̀ ká máa ṣépè fún mi bọ́ mi ò kí ẹ̀ tí èèyàn bá ń ṣe nǹkan tí èèyàn bá ń ṣe dáadáa táwọn èèyàn bá ń ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ ẹ̀ táwọn èèyàn bá ń ṣépè fún iṣẹ́ ọwọ́ ẹ̀ á máa ṣàdúrà fún téèyàn bá dẹ̀ ń ṣe burúkú táwọn èèyàn bá ń gbàdúrà fún iṣẹ́ ọwọ́ ẹ̀ á máa ṣépè fún un ẹ pe i pé mo máa ń sábà sọ̀rọ̀ ọkùnrin ọkùnrin nítorí pé obìnrin ni mí mo dẹ̀ mọ̀ wá dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tẹ́ ń rí à nídàríjì pàápàá ẹ̀yin tí ẹ níyàwó labroad tẹjọ́kùnrin tẹ ti fi gbogbo ọjọ́ ayé yín ṣiṣẹ́ tẹ ti ṣiṣẹ́ sílé táwọn ìyàwó yín ti fún yín láwọn attitude kan tẹ ti ṣẹ̀ wọ́n lọ ti gbẹ̀bẹ̀ tó ti ṣe gbogbo ẹ̀ pàápàá àwọn obìnrin tí wọ́n mọ bí ìlú òyìnbó ṣe dùn nípa bí wọ́n ṣe support obìnrin tí wọ́n mọ̀ pé táwọn bá ti wà nílùú òyìnbó ìkakò kí ń wo àwọn nídìí mọ́ àwọn eh, eh, ìkọ́kọ́ wọn bá ní àṣẹ ẹ̀yìn ọkùnrin máa múlẹ̀ torí ìlú òyìnbó ìlú obìnrin ni tẹ̀dẹ̀ ti ṣiṣẹ́ sílé ẹ jẹ́ lo lọ dọ́gbọ́n sọ̀rọ̀ ara yín ẹ lọ dọ́gbọ́n sọ̀rọ̀ ara yín torí pé àwọn obìnrin tẹ̀ ń rí ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́ọ́ má jẹ́ kí nǹkan yín di nǹkan oní nǹkan àwọn ọkùnrin míì gan wọn ò fẹ́ kúrò nílùú òyìnbó kámbẹ̀lè tẹ obìnrin tó mọ̀ pé ìwà inú òun ò dáa tó mọ̀ pé ńgbà tóun wà nílùú òyìnbó òun ti kìkàbà àwọn ẹbí ọkọ òun lójú òun ti kìkàbà ọkọ òun lójú bọ́kọ òun ti ẹ̀ forgive àwọn ẹbí ọkọ òun wà ń bẹ̀ wọn ò ní padà bá yín lọ́lé nígbà retirement torí pé wọ́n mọ̀ pé gbogbo àwọn ààyè tó gba àwọn nígbà táwọn wà nílùú òyìnbó yẹn kò lè gbà wọ́n nílé ọlọ́run má jẹ́ kọ́ ẹ pé ńgbà tẹ bá rí ta àtẹ́lẹ̀ padà lọ́lé ọ̀pọ̀lọpọ̀ yín ọlọ́run má jẹ́ kẹ́ kúkú gífà ẹ lọ dọ́gbọ́n sọ̀rọ̀ ara yín ẹrù yín ò ní dẹrù ẹlẹ́rù property yín ò ní di eleni ẹlẹ́ni ẹ lọ dọ́gbọ́n sọ̀rọ̀ ara yín bó tẹ́ bá máa dọ́gbọ́n sọ̀rọ̀ aya yín ẹ dọ́gbọ́n pé ẹ̀yin gan erin kìnà ni yín àwọn ọmọ kan wà tó jẹ́ wípé wọ́n sì gbọ́ràn kò ń ṣe àwọn ni oníwíìgì o kò ń ṣe àwọn ọmọ oníwíìgì one million naira o kò ṣe àwọn ọmọ oníwíìgì five hundred thousand naira o kò ṣe àwọn ọmọ ilé èkánná three thousand èkánná hundred thousand naira lẹ́ǹkan àwọn ọmọ tó sì gbọ́ràn àwọn ọmọ tó yẹ pé gbogbo orú àwọn nǹkan báyẹn tó jẹ́ artificial life yẹn yìí ríra ni fún wọn àwọn ọmọ tẹ máa lọ mú nínú àwọn sọ̀bọ̀ nínú àwọn urban rural area àwọn rural areas yẹn àwọn ọmọ tẹ máa lọ mú àwọn ọmọ ilé àwọn ọmọ lábúlé àwọn ọmọ tó jẹ́ wípé tẹ bá fẹ́ ra wíìgì fifty thousand kan fún wọn wọ́n máa sọ wípé ó ti wọ́n ju àwọn olè lò ó orí wo làwọn fẹ́ fi lò ó tó yẹ pé ilẹ̀ máa train wọn tí wọ́n pé wọ́n á bá yín jókòó wọ́n á bá yín jókòó tí nǹkan tẹ ní wọ́n á mójútó bí ìyá yín ni àwọn ọmọ yẹn sì wà torí pé ọ̀pọ̀lọpọ̀ yín àwọn obìnrin yóò ní tẹ̀lé yín lọlé torí wọ́n mọ̀ pé chance ààyè tó gba àwọn nílùú òyìnbó kò lè gbà wọ́n nílé ṣé wá rẹ̀yìn tẹ́ ẹ wà nílé tí ẹ ti fẹ́yàwó tí àwọn ìyàwó ẹ ti bímọ tí àwọn ọmọ yín wà labroad tó ṣeé ṣe kó bímọ kí ìyàwó yín lọ kí wọn Ọlọ́run má jẹ́ pé pé ọ̀pọ̀lọpọ̀ yín bíbélì ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lẹ máa máa kà báyìí bíbélì yẹn ló máa wà láyà yín báyìí tí tọ́lọ́jọ́ máa dé fi kú torí pé àwọn ìyàwó yín mò ń sọ fún yín nígbà tí ti rán iṣẹ́ tẹ́ ẹ ṣe ìyà tẹ́ ẹ jẹ pension owó alájẹṣẹ́kù tẹ́ fi rán ọmọ lọ sílùú òyìnbó ẹ má tanra yín táwọn ọmọ yẹn bá dé ìlú òyìnbó ìyá wọn náà máa kọ́kọ́ mú gbọ́ tó bá dẹ̀ ti ń bẹ̀rẹ̀ sí ní bímọ báyìí ní tí mo wà yín bí àwọn àbúrò màmá mi ti wá kí ọmọ wọn tó bímọ bàbá wọn ti kú bàbá wọn ò sí láyé mo mọ̀ bàbá wọn ti ẹ̀dá bẹ́ẹ̀ mo ń sọ fún yín pé tẹ bá láwọn ọmọ tó dé owó yín òógùn yín lẹ fi rán wọn lọ sílùú òyìnbó ẹ̀yin ọkùnrin tó bá lọ tán kán bá sọ pé kọ́kọ́kọ́ múyàn ìyá wọn náà máa kọ́kọ́ mú tó bá dẹ̀ ti fi ẹsẹ̀ ìyá yẹn mọ̀nà lú òyìnbó báyìí òun náà máa bẹ̀rẹ̀ sí ní dípò òun jókòó táwọn ọmọ ẹ̀ ni kò dẹ̀ ní wá sí ìlú òyìnbó tó bá kọ́ gba six months á lo three months tó pé láàrin three months yẹn ọlọ́run má jẹ́ kó jẹ́ pé tolúwa nílẹ̀ àtẹkùn rẹ̀ lẹ́ máa máa kà lórí bẹ́ẹ̀dì tẹ́ máa tójú oorun dójú kú àsìkò tẹ́ bá nídìí wọn lẹ́gbẹ̀ẹ́ yín wọn ò ní síbẹ̀ fún yín ẹ lọ dọ́gbọ́n sọ̀rọ̀ ara yín ọjọ́ alẹ́ ṣe pàtàkì àwọn tẹ́ bá dẹ̀ ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara yín pàápàá ẹ̀yin ọkùnrin tẹ́ wà lóyìnbó tẹ́ níyàwó ẹ máa sọ fún ẹni tẹ́ ń dọ́gbọ́n sí àwọn obìnrin yẹn pé ẹ wá erin kìnà lèmi o ìjọ tó ba bá ti bá mi sọ pé o fẹ́ lọ́lù òyìnbó ìjọ ni marriage yẹn over ìjọ tí n bá ti rìn tí mo kanwọ́ ẹ bóyá òun ta síyàwó òun sà síyàwó mi àtàwọn ọmọ mi ìjọ náà ni marriage mi àti ẹ over o ni ní sọ te tẹ bá ń dóra yín family àwọn fámìlì ẹ ló ti máa ma sọ tó àwọn fámìlì ẹ lè máa rò pé threat wọn wá ní eléyìí ò ṣe threat oníyàwó ní abroad o wa nítorí ajá alẹ́ ni ìjọ tó o bá ti nawọ́ síyàwó mi Ni àbúrò àbí tí mo rìn tí mo kọ ọwọ́ ẹ̀ ń bẹ̀ ìjọ náà láyé ẹ bàjẹ́ ní ìgbéyàwó èmi àti ẹ ní nàìjíríà dàrú má wàá bá mi sọ pé o fẹ́ lọ sí ìlú òyìnbó ìyàwó nàìjíríà ní ẹ̀yàwó ọjọ́ alẹ́ àwọn òfin tẹ máa máa fílẹ̀ nìyẹn torí pé àwọn obìnrin náà nígbà míì kò síbẹ̀ ṣe lè ṣe wọ́n tó àwọn tẹ́ fẹ́ sílé náà wọ́n á máa fi ìpè bó tẹ̀ jẹ́ pé tó wà ní òyìnbó ń jìyà wọ́n fi ìpè tó wà ní òyìnbó wà ẹ̀ẹ́dà wọn ó wà àbóòvà wọn Ah, àwọn náà fẹ́ máa lọ máa lọ́lé aláwo lọ́lé aláàfà kún fẹ́ wá sí lóyìnbó so ẹ má ti fi òfin yẹn lẹ̀ ẹ má jẹ́ kí wọ́n mọ̀ pé ọ̀rọ̀ tí yóò ń ṣọ̀rọ̀ oní jésù ọ̀rọ̀ tí yóò ń ṣọ̀rọ̀ báìbù ewé àtegbò ìbílẹ̀ nìyín ìjọ tí ń bá rìn tí ń bá kọ ọwọ́ ẹ ipò òun sàsí fámílì mi pé kí n lè mú ẹ wá lu òyìnbó àbò òun sàsí ìyàwó mi pé kinní kan ìjọ náà ni márèjì mi àti ẹ dàrú má sọ fún obìnrin yẹn nígbà tẹ́ ń dora yín lọ́wọ́ sọ níwájú àwọn fámílì ẹ̀kẹ́ tó fẹ́ra yín bọ̀ wípé ẹ o o fi owó ara ẹ títí tó fi gba pension ló fi tọ́ ọmọ ọmọ àwọn ọmọ ẹ wá jàjà lọ sí ìlú òyìnbó ìyá wọn náà máa kọ́kọ́ mú ǹjọ́ tó bá dẹ̀ ti mú ìyá wọn má gbàgbé pé ẹ máa ti jà wá ti ní nǹkan tó ṣe fún ǹjọ́ tó bá ti mú ìyá wọn tó ti mú ìyá wọn lọ wọ́n ti fojú ẹ̀ mọ̀nà ìlú òyìnbó nìyẹn ó máa máa lọ ó ma máa bọ̀ ni ìgbà míì gan ó lè jẹ́ pé tíyà bàbá máa lọ tó bá máa fi lo six months kó tó dé òkú ẹ̀ náà máa bá wọn kọ̀ gbọ́ ìlú òyìnbó náà wá ti sọ fún ìyá pé no ma ti sọ fún ìyá pé o ti kú sílé kò dẹ̀ sí time yẹn gangan ló need companion time yẹn ló need obìnrin ẹ lọ dọ́gbọ́n sọ̀rọ̀ ara yín kí ọ̀pọ̀lọpọ̀ yín má ma ṣí bíbélì báyìí mo gba Ọlọ́run Olódùmarè gbọ́ kó má jẹ́ pé orí ẹ̀ lè máa kú sí lórí bed nígbà táwọn ọmọ yín àwọn ìyàwó yín bá ti lọ ṣe ẹ wọ́n lọ bá àwọn ọmọ yín tọ́mọ nílùú òyìnbó torí àwọn ọmọ yẹn ò ní kankan rántí yín kó tó rántí ìyá wọn Ọlọ́run ló bá yín wá ìdátọlọ ń dẹyìn ẹ̀yin ọkùnrin nìyẹn ni mò ń sọ fún èyí tó mú mi sọ eléyìí fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin ọkùnrin tẹ́ ẹ níyàwó sábrọ tẹ́ ẹ fẹ́ tẹ́lẹ̀ ń wá àwọn obìnrin nílé torí ẹ ní properties ẹ ní nǹkan àwọn obìnrin yìí dẹ̀ láwọn ò lọ wọn ò ní lọ torí wọ́n mọ ìwà táwọn ní wọ́n dẹ̀ mọ̀ páyè burúkú ò lè gbà wọ́n nílé wọn ò ní bá relocate ọ̀pọ̀lọpọ̀ yín máa máa kú pẹ̀lú bíbélì láyà ni ọ̀pọ̀lọpọ̀ yín máa máa kú pẹ̀lú quran láyà ni ọ̀pọ̀lọpọ̀ yín gbà tẹ́ bá fẹ́ rùkù tẹ́ fẹ́ dìde báyìí lẹ̀ nílẹ̀ dìde mọ́ because ẹ̀rí ẹ̀rí nírẹ́yàn pè nígbà tẹ́ fẹ́ dìde tó lè assist yín jókòó wọ́n ti lọ ṣe ìyá wọ́n ti lọ ṣomúgọ̀ wọ́n ti lọ tọ́jú àwọn ọmọ so kò ń ṣe ẹ̀yin ọkùnrin nìkan tẹ́ ẹ wà lábroad nìkan ló máa affect ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ wà nílé tẹ́ ti tọ́ àwọn ọmọ táwọn ọmọ yín wà abroad mo mọ̀ pé ẹ̀yin kan ti máa experience ẹ̀ ń sìn tó yẹ pé gbogbo àwọn ọmọ tẹ́ ẹ kó sá abroad gan ọwọ́ ọwọ́ ìyá wọn lówó ń gbà lọ́wọ́ yín tó bá kó lé yín lọ́wọ́ pọ̀ mọ́ ní kọ́ fún yín náà lẹ máa gbà ẹ lọ dọ́gbọ́n sọ̀rọ̀ ara yín mo mọ̀ pé àwọn kò ní láìkì nǹkan tí mò ń but it's the truth Iku tó ń pa àwọn ọkùnrin yẹn ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń so aya sọ àyà wọ́n ń ka ìjẹ́wọ́ ìgbàgbọ́ kú lórí bẹ́ẹ̀dì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin yìí wọ́n máa ń ránṣẹ́ nígbà tí ìyàwó wọn bá ti lo ṣe ọlidé pẹ̀lú àwọn ọmọ wọn á náà lọ bá wọn tọ́mọ ni òfútù fẹ̀tẹ̀ òyìnbó lè rọ́ wọn wá dúró síbẹ̀ fún six months wọn á dúró síbẹ̀ wọn lo wọn lo eh, five and a half months tó bá ti kù díẹ̀ kí visa expire wọn á padà lọlé wọn tún lọ renew ọlọ́n bá wọn tọ́mọ ni ẹ̀yin dẹ̀ máa dá wà sílé nígbà tẹ́ bá fẹ́ dìde tí arthritis ti gbé yín tẹ̀rẹ̀ yàn gbé yín dìde ẹ lọ wá àwọn ọmọ ní rural area tẹ́ máa fi tẹ́ máa fi dẹ́ tẹ́ máa fi ṣọ̀wọ́n àjìjà yín àwọn ọmọ tí ẹ pé tẹ́ bá fẹ́ ra wivon fifty thousand sí wọn wọ́n á ké gbàǹjarè láwọn ọmọ tó ń quiet tí wọ́n kàwé torí wọ́n pé tó níbi tó wà beautiful tí wọn ò dẹ̀ kí wọn believe nínú àwọn artificial ways of life tó lè bá yín mójútó nǹkan tẹ́ ẹ ní kí nǹkan yín má di nǹkan ní nǹkan torí ọ̀pọ̀lọpọ̀ yín àwọn fámìlì tẹ́ ẹ ní sílé ò ní wá wọn ò ní wá lè ṣáwọn ọmọ tèmi ló fẹ́ lọ gbé nàìjíríà nísìn báwo náà ẹ fẹ́ ṣe wọn ò ní lọ gbé bẹ́ẹ̀ wọn ò ní lọ gbé bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò dẹ̀ ní fibi tí kò ní fi fisílítì àwọn ọmọ ẹ̀ lẹ̀ pàápàá àwọn ọmọ tó jìyà tọ́ àtẹ̀yàn bá wà nílùú yìí lóòótọ́ ó dùn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti mọ̀ pé ìlú obìnrin ni wọn ò ní sọ pé àwọn fẹ́ rìtáyà àwọn fẹ́ lọ bá ọkọ ẹ̀yin nìkan lẹ máa dáfọ toilet da for dáfọ bàtẹ ẹ fọṣọ yín ìwàhálà yẹn ló máa pa yín nígbà tó bá di ọjọ́ alẹ́ báyìí àwọn akọ èmi ò gbójú mi sórí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi yóò àti wá bisimilahi rahman rahim kúlù aláwọ hard òun lẹ máa kà èmi àkú o de ìyàwó mama de wa níbi tó ti ń jẹ dínà lórí dining table ní London àbá Amẹ́ríkà ẹ deserve yẹn ọ̀pọ̀lọpọ̀ yín ti ṣiṣẹ́ láàárọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan owó tí ọkùnrin fi ń tọ́jú ọmọ òun ló pọ̀ jù ní àwọn ọkùnrin tó wà responsible àwọn ló ń contribute sí success ọmọ jù ṣùgbọ́n ta ló ń jẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ lẹ̀ fáwọn ìyá wọn ni ẹ̀yà ọ̀nà méjì ò wá ní jẹyín tó bá ti kù díẹ̀ tí ọjọ́ yìí ti ń súnmọ́lé tẹ́ ti ń gbẹ́nu lé bí abí seventy ẹ ní ìdí ẹni tó máa mú yín at least tó máa jẹ́ kí inú yín dùn títí ẹ máa fi kú bẹ́ẹ̀ bá tiẹ̀ máa kú kò dá kí ẹni tó ti ṣiṣẹ́ láàárọ̀ tó ti tọ́ ọmọ kó wá kú pẹ̀lú báíbù kó máa níbi tó ti ń kàjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lórí bẹ́ẹ̀dì kó di pé òkú ẹ̀ ti ń rún ọjọ́ mẹ́ta kí káńsù tó wá gbé nínú ilé àbí kí wọ́n tó lọ kọrun ẹ̀kún pé wọ́n máa rí bàbá lágbájá ìmí àwọ̀ gíláṣìsì báyìí níwájú ìta àbàṣẹ́ àwa gbé báíbù àwa máa fi gíláṣìsì àwa fi wò báyìí nígbà tí kò síyàwó nílé àwọn gbogbo àwọn tó bá ń kọjá lọ ní street gbogbo wọn ló máa mọ̀ a máa gbọ́ bàbá junction bàbá ilé ọkàn ni bàbá wájú ta àti ẹ̀ nìkan tí mo wà ń kékeré ìyá wájú ta la máa ń pè níbi tí níbi tí loneliness ti pa àwọn bàbá mi dé wọ́n bá jókòó báyìí tó máa máa dìde wọ́n máa mú gé wọ́n máa fọwọ́ dìde ni meanwhile ó dẹ̀ yẹ ní ẹni tó bá fẹ́ dìde tó máa fọwọ́ mú wọn dìde wà àwọn ìyá ti lọ kí ọmọ wọn lábroad abroad tẹ̀yìn fi owó yín tọ́ ọmọ lọ àwọn ìyá wọn náà máa ní wọn á ní ṣọmọ ṣé ṣé àwọn ṣé wọn á ní ṣọkùnrin bébí síìtì ni n tẹ máa máa gbọ́ nìyẹn bébí síìtì náà náà lọ ṣe wọn ní wọn mú náà nìlọ kó lọ bébí síìtì orí bébí síìtì lẹ máa wà ẹ̀yàn wá kú pẹ̀lú báíbù lórí ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní ní ní orí bẹ́ẹ̀dì so kò ń ṣe àwọn àwọn tó wà lábúrọ̀dì obìnrin tó wà lábúrọ̀dì náà ẹ̀yin ọkùnrin ẹ lọ dọ́gbọ́n sọ̀rọ̀ ara yín wọn ò ní bá yín lọ́lé wọ́n mọ̀ pé ilé ò fẹ́vọ̀ wọn wọn ò ní bá yín lọlé èyí tó wà nàìjíríà tó níyàwó tó ti rán ọmọ lọ sí abroad ẹ lọ ọjọ́ alẹ́ yín ẹ máa plan ẹ lẹ báyìí mo máa rán yín létí ẹ máa plan ẹ lẹ kó má jẹ́ pé èmi ò gbé ojú mi sórí òkè wọn ni pẹ̀lú bible tẹ máa ṣí sáyà báyìí wọn á débẹ̀ bàbá wọn kàn ránṣẹ́ sí àwọn ìyá tó ti lọ ṣe baby sitting pé ẹ ti kú sínú ilé kí wá lè rè yín kí lè rè yín at that age bó bẹ́ẹ̀ bí èèyàn bá tiẹ̀ máa kú tó bá kú lórí wípé kò jìyà lẹ́ni tó ti ṣiṣẹ́ ó bẹ́tà àwọn ọmọ àwọn ìyá yẹn dẹ̀ máa kó sọ́mọ wọn lórí débi wípé wọ́n máa wò pé ẹ̀yin ló ní nẹ́ẹ̀sì tí ń pa màmá mi ẹ jẹ́ kó màmá mọ́mì kí lẹ̀ ń lọ ṣe ẹ sì dúró kí lóhun kí lẹ fẹ́ lọ ṣe fún dádì nísìnyí dádì ti dàgbà lẹ máa máa gbọ́ títí ẹ máa fi pa ẹ tẹ máa fi lọ ẹ lọ yára yín ní brain ẹ lọ wake up gbogbo ẹ̀yin tí ẹ ti ṣiṣẹ́ lẹ̀ tẹ ti fi ọjọ́ ayé yín tọ́jú ọmọ ẹ lọ wake up gbogbo ẹ̀yin tẹ́ wá ń kọ sí mi ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá wà ní Èkìtì Ondo ẹ̀yin ọmọ Ondo Èkìtì tẹ́ ń gbé nínú ilé mi ò fẹ́ ẹ̀yin ọmọ oní wíìgì mi ò fẹ́ ẹ̀yin ọmọ oní èékánná ṣẹ̀rọ̀ṣẹ̀rọ̀ mo fẹ́ tó pupa tó tó wà educated Tara e balẹ̀ tó le jẹ́ ìyàwó kejì tó máa dúró tó máa dúró ó wá sí abroad o Iya oni ní jẹ́ àwọn nǹkan wà ti ṣe tiẹ̀ ní pé ìyàwó abroad ò fẹ́ wálé ìwọ máa jẹ́ ìyàwó nàìjíríà ẹjọ ẹ̀yin ẹ̀yin obìnrin ẹ̀yin pàápàá ẹ̀yin òbí tẹ́ bá nílò àwọn ọmọ bẹ́ẹ̀ ẹ kọ sí mi ẹ pè mí tó pupa tára ẹ balẹ̀ ẹ mi fe gbọ́ born again tó pupa tára ẹ mi fe gbọ́ born again mi fe fe bẹ́ẹ̀ onínú tó ní ìbẹ̀rù Ọlọ́run nínú ẹ kọ sí mi ó wà very important ire o shabarikolo dot ẹ̀yin ọkùnrin tẹ́ wà lábọ̀ tẹ́ property sílé ẹ̀yà ara yín brain ẹ̀yin ọkùnrin náà tẹ́ ti jiya jiya tẹ́ ti tọ́mọ tẹ́ dá àwọn ọmọ yín wà lábọ̀ tẹ́ dẹ̀ wà pẹ̀lú ìyàwó yín ẹ máa plan ọjọ́ alẹ́ yín lẹ̀ ire o ó dàbọ̀.